ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé ìfẹ́ ni ó ga jù ìfẹ́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 ṣùgbọ́n nígbà tí èyí tí ó pé bá dé èyí tí í ṣe ti apá kan yóò dópin ẹ lè ka àyọkà yìí síwájú dé ẹsẹ̀ ìkẹtàlá nínú àwọn ìṣe ti ẹ̀mí mẹ́ta tí ó ga jù ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ìfẹ́ ni ó ga jù gẹ́gẹ́ bí ìwé Kọ́ríńtì kìíní orí kẹtàlá ẹsẹ̀ kẹtàlá ti sọ. So òun nìkan ni ìrírí tí ó wà ní agbọ̀n ayé yìí tí kì yóò dópin tí kò sí ní abala tí ó wà ní ẹ̀kúnrẹ́rẹ́ tí kò sì ní dópin gbogbo ìmọ̀ tí ènìyàn lè ní ó wà ní abala kan gbogbo ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ tí ènìyàn lè ní bákan náà ó wà ní apá kan ni ṣùgbọ́n ìfẹ́ òun nìkan ni ìṣe àti ẹ̀bùn tí ó wà ní ẹ̀kúnrẹ́rẹ́ nígbàtí pípé wa bá sì dé nípa àjíǹde òkú àwọn eléyìí tí ó wà ní abala kan wọn kì yóò sí mọ́ ohun tí ó wà ní ẹ̀kúnrẹ́rẹ́ nìkan ni yóò kù èyí ni. e ìfẹ́ lẹ́yìn àjíǹde òkú nígbà tí a bá ti mú wa wọ inú ẹ̀kúnrẹ́rẹ́ ògo wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a kò ní nílò àwọn ẹ̀bùn ẹ̀mí mọ́ nítorí wípé a ò ní ara tí kò lódiwọ̀n gẹ́gẹ́ bí ti Kristi gẹ́gẹ́ bí ìwé Fílípì orí kẹta ẹsẹ̀ kọkànlélógún àti ìwé Kọ́ríńtì kìíní orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹrìnlélógójì ti sọ ohun gbogbo àwọn ìmọ̀ tí a ní kò ní wúlò mọ́ nítorí wípé a máa gbé nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìgbé ayé Ọlọ́run nípa eléyìí tí ó mọ̀ ohun gbogbo gẹ́gẹ́ bí ìwé Kọ́ríńtì kìíní orí kẹtàlá ẹsẹ̀ kejìlá ti sọ ṣùgbọ́n síbẹ̀ a ó máa nífẹ̀ẹ́ ara wa àti ní ìfẹ́ bàbá wa ayérayé nínú gbogbo àwọn àmúyẹ tí ó lágbára jù tí ènìyàn lè ní lónìí ìfẹ́ nìkan ni eléyìí tí yóò wà títí láéláé ìsọtẹ́lẹ̀ yóò dópin ìgbàgbọ́ àti ìrètí wọn ó ti di mímúṣẹ ṣùgbọ́n ìfẹ́ yóò wà láéláé ṣe wá rí bí ìfẹ́ ṣe lágbára tó òun nìkan ni àmúyẹ tí a ní tí sátánì kò lè ṣe ayédèrú rẹ̀ kò ní agbára àti orí ọ̀fẹ́ láti ní ìfẹ́ àwọn ẹni tí a bí nípa ọlọ́run nìkan ni ó ní oore ọ̀fẹ́ yìí gẹ́gẹ́ bí ìwé Jòhánù kínní orí ìkẹrin ẹsẹ̀ keje ti sọ ẹ máa lọ sínú ayé lónìí kí máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ láti rìn nínú ìgbé ayé rẹ̀ eléyìí tí ṣe ìfẹ́ ẹ dúpẹ́ fún agbára tí rínrìn nínú ìgbé ayé ìfẹ́ yìí jọ̀wọ́ sínú ayé wa ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run láti ràn yín lọ́wọ́ láti rìn nínú ìfẹ́ ju ti àtẹ̀yìnwá lọ àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tí a bá bẹ̀rẹ̀ sí ní tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòyí ọdún tí ń bọ̀ ẹ ó ti ka májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkẹtàdínlógún àti orí ìkejìdínlógún ẹ máa bá wa kà lọ. ìṣe àwọn àpọ́stélì orí kẹtàdínlógún wọ́n kọjá ní amphipoli àti apollonia kí wọ́n tó dé tẹsalóníkà ilé ìpàdé àwọn Júù kan wà níbẹ̀ gẹ́gẹ́ bí àṣà Pọ́ọ̀lù ó wọ ibẹ̀ tọ̀ wọ́n lọ fún ọ̀sẹ̀ mẹ́ta ni ó fi ń bá wọn fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ láti inú ìwé mímọ́ ó ń ṣe àlàyé fún wọn ó tún tọ́ka sí àkọsílẹ̀ nínú ìwé mímọ́ láti fi hàn pé dandan ni kí mẹ̀sáyà jìyà kí ó jíǹde kúrò nínú òkú lẹ́yìn náà ó sọ fún wọn pé mẹ̀sáyà yìí náà ni Jésù tí ò ń sọ̀rọ̀ rẹ̀ fún wọn. àwọn kan nínú wọn gbàgbọ́ wọ́n faramọ́ Pọ́ọ̀lù àti Sílà ọ̀pọ̀ nínú wọn jẹ́ gíríkì wọ́n ń sin Ọlọ́run púpọ̀ nínú àwọn obìnrin sì jẹ́ ènìyàn pàtàkì pàtàkì ṣùgbọ́n ara ta àwọn Júù nígbà tí wọ́n rí i pé àwọn ènìyàn púpọ̀ gba ọ̀rọ̀ Pọ́ọ̀lù àti Sílà wọ́n bá lọ mú nínú àwọn tí wọ́n ń fẹsẹ̀ wọlé kiri àwọn jàgídíjàgan wọ́n kó wọn jọ wọ́n bá dá ìrúkèrúdò sílẹ̀ nínú ìlú wọ́n lọ ṣùrùbọ ilé jásónì wọ́n wá pọ́ọ̀lù àti sílà kí wọ́n lè fà wọ́n lọ síwájú àwọn ará ìlú nígbà tí wọn kò rí wọn wọ́n fa jásónì àti díẹ̀ nínú àwọn onígbàgbọ́ lọ síwájú àwọn aláṣẹ ìlú wọ́n ń kígbe pé. àwọn tí wọ́n ń da gbogbo ayé rú nìyí wọ́n ti dé ìhín náà jásónì sì ti gbà wọ́n sílé. Si gbogbo wọn ń ṣe ohun tí ó lòdì sí àṣẹ késárì wọ́n ní ọba mìíràn wà ìyẹn ni jésù. ọkàn àwọn ènìyàn àti àwọn aláṣẹ ìlú dààmú nígbà tí wọ́n gbọ́ báyìí wọ́n bá gba owó ìdúró lọ́wọ́ jásónì àti àwọn ìyókù wọ́n bá dá wọn sílẹ̀. nígbà tí ilẹ̀ ṣú àwọn onígbàgbọ́ tètè ṣe ètò láti mú pọ́ọ̀lù àti sílà lọ sí béríà nígbà tí wọ́n dé ibẹ̀ wọ́n lọ sí ilé ìpàdé àwọn Júù àwọn yìí ṣe onínúrere ju àwọn Júù ti Tẹsalóníkà lọ wọ́n fi ìtara gbọ́ ọ̀rọ̀ náà lójoojúmọ́ ni wọ́n ń wá inú ìwé mímọ́ wò láti rí bí àwọn ohun tí wọ́n ń kọ́ wọn rí bẹ́ẹ̀ púpọ̀ nínú wọn gbàgbọ́ àti púpọ̀ nínú àwọn Gíríkì tí wọ́n jẹ́ ènìyàn pàtàkì pàtàkì lọ́kùnrin àti lóbìnrin ṣùgbọ́n nígbà tí àwọn Júù ní Tẹsalóníkà mọ̀ pé Paulu, ti tún wàásù ọ̀rọ̀ Ọlọ́run ní Béríà wọ́n wá síbẹ̀ láti ṣe màdàrú àti láti dá rúkèrúdò sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn onígbàgbọ́ bá ṣe ètò fún Pọ́ọ̀lù láti lọ sí èbúté ṣùgbọ́n Sílà àti Tímótì dúró ní Béríà àwọn tí ó sin Pọ́ọ̀lù lọ mú dé Áténì wọ́n wá gba ìwé padà fún Sílà àti Tímótì pé kí wọ́n tètè wá bá a nígbà tí paul ń dúró dè wọ́n ní atẹ́nì ó rí ìlú náà bí ó ti kún fún ère òrìṣà eléyìí sì dùn ún dọ́kàn nítorí náà ó bá àwọn júù àti àwọn olùfọkànsìn tí kìí ṣe júù jiyàn nínú ilé ìpàdé ní ojoojúmọ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe láàrin ọjà ó ń bá ẹnikẹ́ni tí ó bá wà nítòsí sọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n kan nínú àwọn ọmọlẹ́yìn epekurusi àti àwọn sítóìkì bẹ̀rẹ̀ sí bá a jiyàn àwọn kan ń sọ pé. kí ni aláhesọ yìí ń wí. àwọn mìíràn ní. ó jọ pé òjíṣẹ́ òrìṣà àjèjì kan ni. nítorí ó ń wàásù nípa jésù àti àjínde ni wọ́n bá ní kí ó ká lọ sí òkè areopago wọ́n wá bí i pé. ǹjẹ́ a lè mọ ohun tí ẹ̀kọ́ tuntun tí ò ń sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́. nítorí ohun tí ò ń sọ ṣe àjèjì létí wa a sì fẹ́ mọ ìtumọ̀ rẹ̀ gbogbo àwọn ará Áténì ní tiwọn àti àwọn àlejò tí ó ń gbé ibẹ̀ kí wọ́n sá máa ròyìn nǹkan titun tó bá ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ní iṣẹ́ tiwọn bí wọ́n bá ti gbọ́ èyí ohun tí ó ń ṣe wọ́n tán Pọ́ọ̀lù bá dìde dúró láàrin ìgbìmọ̀ tí ó wà ní òkè Areopagu ó ní. ẹ̀yin ará Áténì ó hàn lọ́tún ló sì sí ẹni tí ó bá wù ú pé ẹ kò fi ọ̀rọ̀ òrìṣà ṣeré bí mo ti ń lọ tí mò ń bọ̀ ni mò ń fojú wo àwọn ohun tí ẹ̀ ń sìn mo rí pẹpẹ ìrúbọ kan tí ẹ kọ àkọlé báyìí sí ara rẹ̀ pé sí ọlọ́run tí ẹnì kan kò mọ̀ ohun tí ẹ kò mọ̀ tí ẹ ń sìn òun ni mò ń sọ̀rọ̀ rẹ̀ fún yín ọlọ́run tí ó dá ayé àti gbogbo nǹkan tí ó wà nínú rẹ̀ olúwa ọ̀run àti ayé kì í gbé ilé òrìṣà àfọwọ́kọ́ bẹ́ẹ̀ ni kò sí ohun tí kò ní tí a ó sọ pé kí ènìyàn ó fún un nítorí òun fúnra rẹ̀ ni ó ń fún gbogbo ènìyàn ní ẹ̀mí èémí àti ohun gbogbo òun ni ó dá gbogbo orílẹ̀-èdè láti inú ẹnìkan ṣoṣo láti máa gbé gbogbo ilẹ̀ ayé kí ó tó dá wọn ó ti ṣe ìpinnu tẹ́lẹ̀ nípa ìgbà tí wọn yóò gbé ní ayé àti ààlà ibi tí wọn yóò máa gbé ó dá wọn láti máa wá òun Ọlọ́run bí ó bá ṣeé ṣe kí wọ́n fi ọwọ́ kàn án kí wọ́n rí i kò sì kúkú jìnnà sí ẹnì kankan nínú wa nítorí ẹnìkan sọ níbì kan pé nínú rẹ̀ ni à ń gbé tí à ń rìn kiri tí a wà láàyè àwọn kan nínú àwọn akéwì yín pàápàá ti sọ ohun tó jọ bẹ́ẹ̀ wọ́n ní ọmọ rẹ̀ ni a jẹ́ nígbà tí a jẹ́ ọmọ Ọlọ́run kò yẹ kí a rò pé ọlọ́run dàbí ère wúrà tàbí fàdákà tàbí òkúta ère tí oníṣẹ́ ọnà ṣe pẹ̀lú ọgbọ́n àti èrò ènìyàn ọlọ́run ti fojú fo àkókò tí ènìyàn kò ní ìmọ̀dá ṣùgbọ́n ní àkókò yìí ó pàṣẹ fún gbogbo ènìyàn ní ibi gbogbo láti ronúpìwàdà nítorí ó ti yan ọjọ́ tí yóò fi òdodo ṣe ìdájọ́ gbogbo ayé nípa ọkùnrin tí ó ti yàn ó fi òtítọ́ èyí hàn gbogbo ènìyàn nígbà tí ó jí ẹni náà dìde kúrò nínú òkú nígbà tí wọ́n gbọ́ pé òkú jíǹde àwọn kan ṣe yẹ̀yẹ́ àwọn mìíràn ní. a tún fẹ́ gbọ́ nípa ọ̀rọ̀ yìí nígbà mìíràn. Pọ́ọ̀lù bá jáde kúrò láàrin wọn àwọn kan nínú wọn bá faramọ́ wọn sì gbàgbọ́ ọ̀kan nínú wọn ni Dionisu adájọ́ ní kóòtù òkè Areopago àti obìnrin kan tí ń jẹ́ Damarisi àti àwọn ẹlòmíràn pẹ̀lú wọn Iṣẹ́ àwọn àpọ́stélì orí kejìdínlógún. Lẹ́yìn èyí, Paulu kúrò ní Átẹ́nì, ó lọ sí Kọ́ríńtì. Ó rí Júù kan níbẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Aquila, ará Pọ́ntù. Òun àti Priscilla ìyàwó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ti ilẹ̀ Ítálì dé ni, nítorí ọba Kíláúdíù pàṣẹ pé kí gbogbo àwọn Júù kúrò ní ìlú Róòmù. Paulu bá lọ sọ́dọ̀ wọn nítorí pé iṣẹ́ kan náà ni wọ́n ń ṣe Pọ́ọ̀lù lọ wọ̀ lọ́dọ̀ wọn ó sì ń ṣiṣẹ́ iṣẹ́ ọnà awọ tí wọ́n fi ń ṣe àgọ́ ni wọ́n ń ṣe ní gbogbo ọjọ́ ìsinmi a máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ó fẹ́ yí àwọn Júù àti Gíríkì lọ́kàn padà nígbà tí Sílà àti Tímótì dé láti Macedonia Paul wá fi gbogbo àkókò rẹ̀ sílẹ̀ fún ìwàásù ó ń tẹnu mọ́ fún àwọn Júù pé Jésù ni Mèsáyà. Ṣùgbọ́n nígbà tí àwọn kan takò tí wọ́n ń sọ ìsọkúsọ, ó gbọ́n ẹ̀wù rẹ̀ sí wọn lójú, ó ní. Ẹ̀jẹ̀ yín wà lọ́rùn yín, ọwọ́ tèmi mọ́. Láti ìgbà yìí lọ èmi yóò lọ sọ́dọ̀ àwọn orílẹ̀-èdè mìíràn. Ni ó bá kúrò níbẹ̀, ó wọlé ẹnìkan tí ó ń jẹ́ Títù Jọ́sítù, ẹnìkan tí ń sin Ọlọ́run. Ilé rẹ̀ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ilé ìpàdé àwọn Júù kírísípù ẹni tí ń darí ètò ilé ìpàdé àwọn júù gba olúwa gbọ́ pẹ̀lú gbogbo ilé rẹ̀ bẹ́ẹ̀ ni púpọ̀ nínú àwọn ará kọ́rìntì nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ olúwa wọ́n gbàgbọ́ wọ́n bá ṣe ìrìbọmi ní alẹ́ ọjọ́ kan paul rí ìran kan nínú ìran náà olúwa sọ fún un pé má bẹ̀rù máa wàásù má dákẹ́ nítorí wọn ó wà pẹ̀lú rẹ kò sí ẹni tí yóò fọwọ́ kàn án láti ṣe ọ́ níbi nítorí mo ní ènìyàn púpọ̀ nínú ìlú yìí. paul gbé àárín wọn fún ọdún kan àti oṣù mẹ́fà ó ń kọ́ wọn ní ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n nígbà tí galileo di gómìnà akaya àwọn jù fi ohùn ṣọ̀kan láti dìde sí paul wọ́n bá mú un lọ sí kóòtù níwájú galileo wọ́n ní. ọkùnrin yìí ń kọ́ àwọn ènìyàn láti sin ọlọ́run ní ọ̀nà tí ó lòdì sí òfin bí paul ti fẹ́ lanu láti fèsì galio sọ fún àwọn júù pé. ẹ̀yin júù bí ó bá jẹ́ ẹ̀ṣẹ̀ kan tàbí ọ̀ràn burúkú kan ni ẹ mú wá ǹbá gbọ́ ohun tí ẹ ní sọ ṣùgbọ́n tí ó bá jẹ́ àríyànjiyàn nípa àwọn ọ̀rọ̀ tàbí orúkọ tàbí òfin yín ẹ lọ rí sí i fúnra yín n kò fẹ́ dá irú ẹjọ́ bẹ́ẹ̀. ni ó bá lé wọn kúrò ní kóòtù ní gbogbo wọn bá mú sositeni olórí ilé ìpàdé àwọn júù wọ́n ń lù ú níwájú kóòtù ṣùgbọ́n kò pé òun rí wọn paul tún dúró fún ìgbà díẹ̀ sí i lẹ́yìn náà ó dágbére fún àwọn onígbàgbọ́ ó bá wọ ọkọ̀ ojú omi lọ sí syria priscilla àti aquila bá a lọ paul gé irun rẹ̀ ní ìlú kenkiria nítorí pé ó ti jẹ́ ẹ̀jẹ́ kan nígbà tí wọ́n dé éfésù paul fi priscilla àti aquila sílẹ̀ ó lọ sínú ilé ìpàdé àwọn júù ó lọ bá àwọn júù sọ̀rọ̀ wọ́n bẹ̀ kí ó dúró lọ́dọ̀ wọn fún àkókò díẹ̀ sí ṣùgbọ́n kò gbà bí ó ti fẹ́ kúrò lọ́dọ̀ wọn ó ní. n ó tún padà wá sí ọ̀dọ̀ yín bí ọlọ́run bá fẹ́. ó bá kúrò ní éfésù nígbà tí ó gúnlẹ̀ ní kesaria ó lọ kí ìjọ ní jerúsálẹ́mù lẹ́yìn náà ó lọ sí antioku ó dúró níbẹ̀ fún ìgbà díẹ̀ ó bá tún kúrò ó la agbègbè galatia àti ti firigia já ó mú gbogbo àwọn ọmọ ẹ̀yìn jésù lọ́kànlé ọkùnrin júù kan ará alexandria dé sí éfésù orúkọ rẹ̀ ń jẹ́ àpólò ọ̀rọ̀ dùn lẹ́nu rẹ̀ ó sì mọ ìwé mímọ́ púpọ̀ a ti fi ọ̀nà olúwa kọ́ ọ a máa sọ̀rọ̀ pẹ̀lú ìtara a sì máa kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nípa Jésù ní àkọ́yé ṣùgbọ́n ìrìbọmi tí Jòhánù ṣe nìkan ni ó mọ̀ ó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà nínú ilé ìpàdé àwọn Júù nígbà tí Pírísílà àti Àkúílà gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n mú un wọ́n túbọ̀ fi ọ̀nà Ọlọ́run yé e yékéyéké nígbà tí ó fẹ́ kọjá lọ sí Ákáyà àwọn onígbàgbọ́ ní Éfésù fún un ní ìwúrí wọ́n kọ ìwé sí àwọn ọmọ ẹ̀yìn jésù ní akaya pé kí wọ́n gbà á tọwọ́ tẹsẹ̀ nígbà tí àpólò dé akaya ó wúlò lọ́pọ̀lọpọ̀ fún àwọn tí wọ́n gbàgbọ́ nípa oore ọ̀fẹ́ níbẹ̀ bí ó bá bá àwọn jù jiyàn níwájú gbogbo àwùjọ a máa borí wọn kedere ni ó ń fi hàn láti inú ìwé mímọ́ pé jésù ni mèsáyà ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244